إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد أما بعد فيا عباد الله أوصيكم ونفسي أولا بتقوى الله وطاعته في الصبر والعلم، واعلموا أنه ينبغي لكل مسلم أن يعرف ما هي سنة ومن هم آل السنة وأن يسأل نفسه هل هو منهم عباد الله إن السنة هي الطريقة رسول التي ما خضوا الذي ماخذه الصحيحة الماخوذ من كتب الأئمة الحفاظ العدول المعتمدة والمسند المتسلسلة إلى نبي صلى الله عليه وآله وسلم يقول تعالى قل إن كنتم تحبون الله فاتبعون يحببكم الله ويغفر لكم ذنوبكم <clears throat> والله غفور رحيم قل أتعوا الله ورسوله فإن تولوا فإن الله لا يحب الكافرين وقال عز وجل لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا عباد الله إن آل سنة إن آل سنة هم الذين يأخذون عقيدتهم من كتاب الله وصحيح سنة نبيه صلى الله عليه وآله وسلم الذي لا ينطق عن الهوى <clears throat> إن هو إلا وحي يوحى فعال سنة يفسرون القرآن وفق فهم السلف من الصحابة والتابعين رضوان الله عليهم والتابعين والتابعي التابعين رحمة الله عليهم أجمعين ويرجعون إلى الكتاب والسنة إذا اختلفوا حيث قال تعالى فإن تنازعتم في الشيء فارجوه إلى الله ورسوله إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا وقد أجمع العلماء خلفا وسلفا على أن ردا إلى الله رب العالمين هو رد إلى كتابه سبحانه وتعالى وأن رد إلى رسول الله صلى الله عليه وآله وسلم هو رد إليه في حياته وإلى سنته بعد مماته صلى الله عليه وآله وسلم عباد الله إن ردا إلى رسول الله صلى الله عليه وآله وسلم يقول في كل شيء يتنزع فيه من أمور الدنيا والآخرة وهذا في قوله تعالى فإن تنزعتم في الشيء فالشيء نكرة في سياق الشرط التي تفيد العموم كما هو معروف عند الوصوليين عباد الله إن ربنا جل وعلا في هذه الآية آتى الإيمان بالله واليوم الآخر مشروط معلق على الشرط وهو ردود أمورنا جميعا عند الخلاف والتنزع إلى الله وإلى رسوله صلى الله عليه وآله وسلم يعني إذا لم يتحقق هذا لم يتحقق الإيمان نسأل الله السلامة عباد الله إن أهل السنة هم الذين يحفظون العمل فشروط قبول العمل الصالح عند أهل السنة هي التوحيد فلا يقبل العمل من مشركين لئن أش... لئن أشركت لا يحبطن عملك والثاني الإخلاص بأن يبتغى به وجه الله وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء والثالث المتابعة أي متابعة, متابعة النبي صلى الله عليه وآله وسلم في عمله بأن يكون وفق ما جاء به فلا يعبد أي فلا يعبد المسلم الله إلا بما شرع فإن فقد أحدها فالعمل مردود يقول تعالى وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منصورا اللهم اجعلنا منه أدوكم الله تعالى ọba aṣọ tí ó pé méjì gbèlé káfí lọ ọba tí ò ní máa tí ẹnìkan kò sí bí pẹ̀lú tí kò sí orogún fún bẹ́ẹ̀ ni kò sí ẹgbẹ̀rà fún àlọ́wọ̀ ọba alágbára olùkápá ọba olùmọ̀ alámọ̀tán ọba ọ̀jọ̀gbọ́n gbogbo tó gbé kalẹ̀ pẹ̀lú ọgbọ́n rẹ̀ tó gan tí ọ ní ó sì gbogbo ntọ́lọ́wọ́ ọba tààrà ṣe ó ṣe pẹ̀lú ìmọ̀ kò sí ìfòyà nínú ntọ́lọ́wọ́ ọba ṣe níbo lọ̀rọ̀ yóò padà já sí kò sí tó kò dọ́dọ̀ ọlọ́wọ́ ìgbà tí pa àwọn ìran pàmúdáwá tó pàwárẹ́ mo jẹ́rìí pé Allah Ta'ala yìí ó nìkan níjọ́ fi tọ́ sí ní tòdodo kò tọ́ sẹ́lò míì gbogbo nǹkan tí ẹ̀wọ̀n èèyàn lè jọ́sìn fún tí àlùjànnú lè jọ́sìn fún yàtọ̀ sí Allah Ta'ala láti ìrọ́ ní gbogbo ìpapátá ìjọsìn tọ́ sí wọn فالله تعالى هو المعفو والمعبود المستحق للعبادة ó ń là ń máa sìn ó ń sì níjọ́ sí olólẹ̀tọ́ ẹ̀ ni annáwulé kọ́ọ̀lì olódá gbogbo nǹkan pátápátá láàkọ́ọ̀lì kọptíwà sí nǹkan tó jáde dáyà bí Allahu ta'ala wa li kulli shay'in bidaya gbogbo nǹkan ló nípìlẹ̀ wa liman lahu al-bidaya la budda illa yakuna lahu nihaya gbogbo tó sì ní pẹ́lẹ̀ pátá ni ó ní òpin torí náà ọlọ́run ọba ìṣọba àpilẹ̀ lẹ́yìnká ní ìfàtìlà ìdí mọ̀ pápá kan náà àbá àti sọ pé ọba láéláé lọ́lọ́run pé kò sínú ìròyìn ọlọ́run ẹgbẹ́ inú ogún ní ìròyìn ọlọ́run náà kídà àwọn àṣàríyà aléwájú ìdólúwà ń bẹ alékìdá ọba láéláé lọ́lọ́run wálébàká òṣìṣẹ́ gbogbo ẹgbẹ́gbólúwa títí títí bá fi ká lọ tó fi pé ogún bá wọn tí alìkọ̀dìm kí ni ìdí àwọn ti sọ bẹ́ẹ̀ wọ́n ń torí pé ọba láéláé kí nǹkan ti wà láéláé ò túmọ̀ sí pé kò ní bẹ̀rẹ̀ ma padà sí ìbánàbí sọ pé wàlẹ̀ awúwálù o alẹ́dì lẹ́yìn sàkọ́bílà òṣè kò sí nǹkankan tó gbàwájú rẹ̀ hádà èyàn wáádé láàbọ̀ mọ́ọ̀dọ̀fì èyàn ojú hàn kò sí ìrújú kankan bẹ̀ ọlọ́lá والآخر الذي ليس لآخريته الانقضاء òun lọ bá kẹ́yìn sáàmẹ́bí túmọ̀ wípé kò sí nǹkankan lẹ́yìn rẹ̀ àwọn tún sàkàyè rẹ̀ síwájú kó lè wáyé pé ìkẹ́yìn tí ẹwọ olópin tó lápágọ́nà àbábi ní alìkídàmú lẹ́yìnsẹ̀mì sí fàtílẹ́yìn hàtì kọ́tẹ̀lì àpágọ́nà àbábi ṣàlàyé wọ́n lọ tààlà àyàmú ṣùgbọ́n tí wọ́n sàlàyé ọlọ́wọ́ ọba yìí ọba alágbára ni ó nìkan fi tọ́ sí

èyí tí kò rò pọ̀ mọ́ iyèméjì wípé ó ti di ẹ̀tọ́ ọ̀ranyàn gan dandangbọ̀n tí ẹni fún gbogbo mùsùlùmí pátápátá láti mọ̀ kó wà mọ̀ kí là ń pè ní súnnà àwọn owó là ń pè ní áàlù súnnà tàbí áàlì súnnà kó dira rẹ̀ léèrè pé ìjẹ́ ọ̀kan nínú wọn lòun nígbà ni jẹ́ súnnà kó sì wá bíra ìléèrè pé ìjọ́jọ́ kan nù wọn ìbéèrè yí àbọ́rọ̀ ta sọ yí kèé sí àjòjì pínpín kèé sí àjòjì kèé rárá nílẹ̀ Yorùbá bó ti wulẹ̀ kó ma ó ti pẹ́ ta ti ń gbọ́ adé bá wọn lẹ́ni tó ń àdúrà nílẹ̀ Yorùbá àwọn àfáàbẹ̀ ọlọ́mbá ní paná ó ti pẹ́ adébá àwọn àgbàlagbà lẹ́ndí máa ti àdúrà ní pé ọlọ́run ṣe wá láàfà súnnà wàhádà yẹ́ àní anà súnnà lẹ́yìn sàdọ̀gọ̀rí ma'arúfà ládà ulàmọ́ ìdìláàdì Yorùbá ajẹ́tẹ́ súnnà kèé ṣe àjòjì ó sì jẹ́ ń tàà mọ̀ dáadáa lọ́dọ̀ àwọn àfáàlẹ̀

di 1950 èèyàn lè lọ lé jẹ́ dáadáa tí ò ní rí ìmú kankan bọ̀ ń bẹ̀ ju pé kó máa kọ orin lọ àkàwòkàwò ọwọ́ ń rò wá àjàmọ̀lá sí tí ọbẹ̀ já sí rògbọ́n irú òní èyí la ó sì máa lọ bó ló pọ̀ lẹ́nu rẹ̀ lóní ó kọ bó bá rí yàn ní ìsìn orin tó bá yàn mú yóò hun yóò gbowó lọ́wọ́ rẹ̀ ní ìsìn

àwọn tí wọ́n jẹ́ àfà gan lẹ̀ awọn wọ́n wà dáadáa àwọn tó ti lọ àwọn tí wọ́n ti lọ àwọn tó ń bẹ wọ́n ń bẹ àwọn yẹn ló máa ń tí gbogbo àwọn tó kéwú lọ́dọ̀ wọn àti gbogbo ará àgbòrò bá ti máa ń ṣàdúrà Ọlọ́run bá nípa náà bídí gbé súnà náà dìgbà ó ti tó bá dọ́dọ̀ wọn tó bá ṣàlàyé ẹ̀sìn kúrò ó wá fún kí ni wọ́n pè ní súnnà ẹ̀yin olùtẹ́tí sí mi alákùnrinlé ẹ̀yin onígbàgbọ́ òdodo ohun tá ń pè ní súnnà kìí ṣe nǹkan tó jú tó rújú rárá o ní ojú ọ̀nà tí Ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó tọ̀ tó ṣe ni àwọn ọ̀rọ̀ Ànábì bá pé ní in tó ṣe àti in tó rí táwọn èèyàn ń ṣe kí lànábì sọ nípa ẹ̀ tàà mú jáde nínú àwọn tí wọ́n àwọn aṣáájú ẹ̀sìn tí wọ́n jẹ́ ògúnná gbóǹgbò tí dátọ́lẹ́nu ògbé tí wọ́n tí wọ́n sì jẹ́ onídéédé tààlè gbára lé tí ó wá ṣe àfíti gbogbo ọ̀rọ̀ wọn tí wọ́n ń sọ sọ́dọ̀ àfáà tí wọ́n àfáà tí wọ́n náà ṣàfíti sọ́dọ̀ àfáà tí ẹ̀ àfáà tí ẹ̀ tún ṣàfíti sọ́dọ̀ àfáà tí ẹ̀ títí tó fi dórí àwọn sàábí ànábì tó fi wá padà sọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam kèé sọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ kèé sọ̀rọ̀ táà lè tọpasẹ̀ rẹ̀ tó jẹ́ pé tàbá níta ló sọ bàbá báyìí ló sọ tàbá dọ́dọ̀ bàbá àfà àwọn ló sọ tàbá dọ́dọ̀ àfà àwọn àfà èèyàn òun orí sọ ni kéèṣe sallallahu alaihi wasallam yóò padà sọ́dọ̀ ànábì wa sallallahu alaihi wasallam ọlọ́run bá alíkẹ́ ọlá sọ nínú tírà rẹ̀ kí lọ́lọ́wọ́ bá wí ó ní sọ fún wa tó bá yẹ pé ní tó tọ́lẹ nífẹ́ ìní ọlọ́run ìní ànábì ní kẹlẹ nífẹ́ ọlọ́run ìní ànábì ní kẹ tẹ̀lé o nígbà náà ọlọ́run ọbọ́ nífẹ̀ẹ́ yóò ṣàforíjì àwọn

àmì pẹ́ níbi ọlọ́run ní pẹ́ mọ̀ tẹ̀lé ní ànábì ìtumọ̀ rẹ̀ ni pé tẹ́ẹ̀ bá ti lè tẹ̀lé ànábì yẹn dájúdájú ẹ̀ ní jẹ́ mùsùlùmí ẹ̀bà jẹ́ kèfèrí lọ́lọ́ fi sọ́n bípọ́ lọ́wọ́ níbi àwọn kèfèrí ìtumọ̀ rẹ̀ ni Allah ta'ala sọ ó ní dájúdájú ní ti pàápàá ó ń bẹ fún yín nínú òjíṣẹ́ ọlọ́run ọba ìkọ́ṣe tó dáa jùlọ fún gbogbo ẹ̀ tó bá nírètí fún ó pàdé ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ ògbèjì

wọ́n sì máa ń múnú súnà ànábì bá ṣàlàyé yẹn ètò lálàáfíà wọ́n kì í mú nínú àṣà ìlú wọn wọ́n kì í mú nínú ìṣe tàbí ṣẹ̀ǹbáyé wọ́n kì í mú nínú ọ̀rọ̀ àwọn àgbàlagbà tàbọ́rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n inú ìlú wọn tàbọ́rọ̀ àwọn abẹnugan tàbọ́rọ̀ àwọn ọkọ̀kùnlú tàbọ́rọ̀ àwọn aláṣẹ tàbọ́rọ̀ àbí àwọn ọba àbábẹ́ẹ̀bẹ̀rẹ̀ ìbẹ̀kọ́ ni wọ́n ti máa ń mú gbàgbọ́ wọn wọ́n a máa mú gbàgbọ́ wọn nínú kí lọ́lọ́run wí nínú Kùránì nínú kí kílà lẹ́bì sọ súnà ìbẹ̀ ni ó ti mú gbàgbọ́ wọn àpẹẹrẹ rẹ̀ nígbàkan tí èèyàn bá kú níbi irú àkókò yìí wọ́n lọ sọ́kà kan tí wọ́n gbé lọ́kà ẹlẹ́dà wọ́n ni wọ́n fẹ́ lọ pín ẹlẹ́dà ènìyàn wọ́n béèrè lọ rẹ̀ pé kí ló pa ọ́ ìgbàgbọ́ pé kọ́ lọ pé ẹlẹ́dà yẹn ṣẹ́nu kùránì láti mú ní àbínú súnnà ìbéèrè tẹ́yàn bá fẹ́ tẹ́yà gbéyàwó ó fẹ́ bímọ wọ́n ni ó ṣe wádìí ọ̀dá wọ́n ti ṣe wá àti fún agbé kámọ́lọ̀ ọ̀dọ̀ babaláwo mọ́ kámọ́lọ̀ ọ̀dọ̀ wòlíì àwà lọ́dọ̀ àwọn afáàfá ni mo kọ̀ ìyá ìyàwó rẹ̀ wá abẹ́bà ìwò fẹ́nu súnnà láti mú ní àbínú Kùrán kò síbì kankan tá ti mú jùnú fa lọ olófà pé àwọn olórin tí wọ́n jẹ́ aláìmọ̀kànmọ̀kàn tí wọ́n sì jẹ́ onísọkúsọ alágbèrè tí wọ́n ti máa sọ pé inú fà ni wọ́n ti yọ Fátímà ọ̀rọ̀ tí ò jọra wọn tí ò bára wọn mú Fátímọ̀ ọmọ ànúbíwà Muhammad sọ̀lọ́lọ́ àìrà ó gbọ́pàá nàbí ìdífàrí. Irọ́ ọ̀rọ̀ yìí ó gbé yẹ̀kó ní Islam pátápátá. Ẹni tó bá gbàgbọ́ ó kírun tó fi kú, tó sì gbààwẹ̀ tó fi kú kò lè wà lè jẹ́ náà bó ti wulẹ̀ kó máa.

a máa rí bàbá àgbà a máa rí bàbá a ń rí ìyàbọ̀ sínú kùránì láti mú àbí súnnà láà amúnú kíni amú nínú ìntàbánú àṣà yorùbá àti ìgbàgbọ́ wọn torí pé àwọn yorùbá gbà pé òkú ọlọ́mọ kìí pẹ́ tó yà yóò padà ìbọ́ gbọ́ nínú orin kìí sáwà ti sí ọmọdé lọ gbọ́ àwọn ni mò ń bá gbé ṣe bá gbọ́ nínú orin èyí tí Àyìnlá ọmọ wúrà kọ nígbà tó ń kí ọmọ rẹ̀ wípé wọ́n ní gbáwájú ilé gun orí òkú ọlọ́mọ kìí

torí tọ́lọ̀ ní ṣe ní nẹ́kìrọ́tún tí mo kà ní kéwúlẹ̀ kan nẹ́kìrọ́tún ó jẹ́ ọ̀rọ̀ kan tí wọ́n ń pè ní indefinite indefinite noun ọ̀rọ̀ orúkọ táà sọ pàtó ẹni táà ń sọ̀rọ̀ ń parẹ̀ nǹkankan tí ò bá bá ní nǹkankan ò gbọ́dọ̀ àfẹ́rí nǹkankan في السياق شرط وتفيد العموم يعني gbogbo gbogbo àlámọ̀rí wa á dá padà ni ó jẹ́ ká máa lè súnà bọ́rọ̀ bá tẹ̀lẹ̀ ládùúgbò ṣe bọ́rọ̀ tí wa àbí ní gbangba tí a ń gbogbo wa ṣèrí àwọn ẹlẹ́bọ̀ elebọ kí wá ṣe di wọn àwọn ọ̀nà tààrà ó ní ma jẹ́ fún gbogbo àìsùn náà gbàtà bá rírò ẹ̀ lónìí kèfèrí ẹlẹ́bọ tó fẹ́ ń pè nǹkan ní ìyàtọ̀ sọ́lọ́run nínú tó máa pè ní ilẹ̀ nǹkan ń dá kí ni ga ilẹ̀ lè mú ọ nínú tó lè pè ní òkè tó wà nílùú wọn tí gbogbo wá ní kápátílà ṣe fún òkè alábòjú tó dánù ní kàrẹ tí wọ́n fọ́ gbogbo ẹ̀ tó kí ò lè fọ́hùn ìgbà ọkọ̀ ìgbà àgá wọ́n kókè ní òkè òjẹ́ òkè òun òkè yóò borí wọn àṣòwì àtijọ́ ni èdúṣojú wa náà ti fọ́ gbogbo òkè dànù wọ́n wà lọ pé òkè níbẹ̀ tí kó wá ràn wọ́n lọ́wọ́

gbogbo wọn tó wá ń dá démì sọ pé kàlọ́ máa jagun ìbíkẹ̀ ń sọ̀rọ̀ yẹn kí ẹntẹ́ dárúkọ kìí sa lágbára ló jẹ́ lágbára kó gba bẹ̀ wọ́n ìyá mo ní mo ti gbọ́ tí ń kọ́ sí àkùnbá yìí ń kọ́ bàbá ẹ̀kan lọ ìfihàn kò ṣe àwọn kẹ́lẹ̀ gan mọ́ta ní mo kàn fẹ́ irú àwọn èèyàn ni wọ́n wà tó máa pè kó ràn wá lọ́wọ́ níbẹ̀ wọ́n tún wá sí ẹni tí ó pe ọlọ́run tí ó pè tí ó tún sọ pọ́lọ̀ ń tí wọ́n sọ ìburú débi pé sánmọ̀ fẹ́rẹ̀ fàya ilẹ̀ mítìtì tí ó bẹ́ẹ̀ ni àwọn òkè náà fẹ́ fọ́dánù wọ́n sọ lẹ̀ pé jésù ọmọ ọlọ́run ó pè wọ́n ní káwọn náà sọ ti wọn àwọn na àfáà náà wí ti wọn bóòlù àti àti lẹ́gbà ẹrú àkídà bú oòrùn wàtẹ́gì zuàmá nílẹ̀ mùsùlùmí yẹ̀dẹ̀ ó ní títàdì kó lọ bá àwọn mùsùlùmí ìjọ mùsùlùmí dápẹ́ ní ipa mi òun onídìí ẹran káfí ìràgbò kan fún ọkọ̀ lọ pàjẹ́ ńlẹ̀ jùkọ́ wá sọ gbogbo èèyàn lùpẹ́ màálù dúdú ẹbẹ́ fi ṣe ètùtù tí wọ́n jẹ́ lẹ́bẹ́ ẹlẹ́bọjọ́ òun ni ẹbẹ́ jẹ́ ìmọ́lẹ̀ ní àbíkílẹ̀ fi ṣe kókàn tán ẹjọ́ bí ń pa mí ní àtàwọn ìyàwó mi àrùn jẹjẹ àwọn ọmọ ìlú náà ní àgbò lọ́pá ó pẹ́rẹ̀ wọ́n sọ gbogbo olúdẹ́lẹ́bọ àwọn èèyàn láìsúnmí ní àrìsùn náà wọn ò sínú àrìsùn náà

almutrofun àwọn èèyàn tí wọ́n láàmì láàká tí wọ́n jẹ́ ọ̀tọ̀ kùlú jọ́nà gbọ́gbọ́ wọn yóò papọ̀ àwọn ànábí ọlọ́run ah, ẹgbọ́nu sọ́tù yáàfin ni àwọn èèyàn takò wọ́n lọ́n tún kún wọn lọ́wọ́ pẹ̀lú ẹnì kẹta kí ni wọ́n sọ fún wọn ilẹ̀ tàtọ̀ yáàbùnà bí kùn àwọn alágbára àwọn ọ̀tọ̀kùlú àwọn abẹnugan àwọn aláṣẹ àwọn èèyàn ńlá láàlú ń sọ pé ẹ ti kórí ibúdé pẹ̀lú pẹ̀ sọpọ̀ kan ṣoṣo lọ́lọ́ tẹ́ẹ̀bá dákẹ́ ẹ máa sọpọ̀ kan ṣoṣo lọ́lọ́ lábẹ́rẹ́ jùmọ̀ nẹ́kùn ni tẹ́ẹ̀ ti kú wa jẹyìn

sàádákaná wa kúbàrọ̀ ánà àwọn aṣáájú wa lámọ̀tẹ̀lé àwọn àgbàgbánú wa látẹ̀lé àgbàdúnlẹ̀ sàbílà àwọn lọ́mọ̀ sọwánú kò lójú ọ̀nà allahumma àti ìmúdé pẹ́yìn ìmìnà làádá báwa sọ̀yà àwọn ìdíyà onípele mẹ́jẹ̀ káwọn jẹ́ ìyàró ìtàwọ̀ jẹ ìpé táwọn fẹ́ jẹ ìpele ni ó ṣe ti wọn ní ìyá ti wọn wà láàánú hùn láàánú kàbí ìrọ̀bá wa láàánú wọn bí wà gbé wọn ọlọ́run kó ṣàánú wa ààrì súnà wal jamaa àwọn àwọn èyí àwọn ló ṣe pé tẹ́ máa ń ṣe ní lákòótán kí ni májẹ̀mú gbígbaṣẹ́ rí ẹni lọ́dọ̀ àwọn onísúnà alákọ̀ọ́kọ́ ni tàwí èyí gbọ́dọ̀ ṣẹbọ péré àti máa yà ara rẹ̀ wálẹ̀ kan gbogbo ẹmbá jẹ́lẹ́bọ lọ́wọ́ nígbàṣẹ́ kan lọ́wọ́ rẹ̀ kódà bó lọ mọ́kàmọ́kà rẹ̀ bàjẹ́ ẹbá bàbá náà sọ lẹ́nìkan bá ṣèèjì lọ gbé gúnjọ kí náà bàbá máa sọ wọ́n ni yóò tún wẹ́wẹ́ Ọlọ́run ṣàánú ẹlẹ́ẹ̀kejì ó ní al-ikhlas ó gbọ́dọ̀ tí ń torí kan ní àtúrí tọ́lọ́ wọ́n mẹ́kún mẹ́rún ìlàlẹ̀ àdùnmá àpáyí láṣẹ àfikẹ́ máa fi lọ mọ́kùnrin sí ìrẹ̀làwòdín ẹ̀dójú ẹ̀sìn ikọ̀ aláàníkan tó nà fọ́ à lẹ́ni tó tẹ̀sọ́dọ̀ ọlọ́run ọba nìkan tẹ̀mọ́ ẹ má ṣe ẹ̀sìn ẹ má torí ju torí ọlọ́run gbogbo owó obìnrin tó ń gbọ́ ni tó jẹ́ pé torí ọkọ rẹ ló fi

ẹlẹ́mọ́ ti bẹ́ẹ̀ wọn ẹ̀jú lẹ̀ fún ẹ kò yẹ ìyẹn ló bá ẹgbẹ́ ìyìn bá ìdìbẹ̀ lẹ́ẹ̀fẹ́yàwó ẹ̀ máa sọ di mùsùlùmí ẹ̀ ṣàlàyé fún yé kéèké pé mọ́ torí tèmi sin lọ mọ́ torí ní kírun kírun torí fọ́lọ̀ ọba tó sìn alẹ́kílá àbẹ́lómi tó dá àfá òjijì nígbà tó rí pé wọ́n máa ah, ó dàbẹ́ pé wọ́n ti náwó bá wọn àfá lẹ́nujọ́ mẹ́ta ìyàwó àfá àwọn ogun ká jẹ́ ní òsáré lọ kéèkì ilé gun ká in fact hadith pọ̀ lórí ìrún rẹpẹtẹ màá mọ̀ ṣàlàyé ìyẹn jọ́mù nípa àwọn májẹ̀mú emu fi lè jẹ́ onímọ̀ tòótọ́ tí èso onímọ̀ tí ó padà lọ náà jọ pé ní tọ́pá àwọn kan jọ ní mímọ̀ ṣùgbọ́n wọn gan ní òbí wọn wọná nítorí ìdí tí wọ́n fi lọ kọ́mọ̀ téèyàn bẹ́ẹ̀ lọ kọ́mọ̀ nítorí pé fẹ́ jẹ́ ó fẹ́ ní kan iná ni ó wọ̀ ti wà lórí ọ̀ṣùn mọ́ máa yìí ìṣàlọ̀ níjọ́ mi ẹlẹ́ẹ̀kẹta bẹ̀rẹ̀ lè sábà ó gbọ́dọ̀ wà ṣe ní á ẹkírun kí ló nígbà ibi rí wà láàrin ni pé gbogbo wa jọ tẹ̀lé súnà mẹ́sàlásì wo ni wọ́n ti kí jímọ̀ ní rákà mẹ́ta nílẹ̀ yìí tàbí lẹ́yìn ti gbọ́ pé ọ́ bẹ́ẹ̀ bá débi báyìí rákà mẹ́ta ní ọmọ kí jímọ̀ gbogbo ojuba gbogbo ìdí tí apá ti wà ń bí yòókù ní pé a ò jọ tẹ̀lé súnà ń bẹ̀ afẹ́ tẹ̀lé àṣà ló wa afẹ́ tẹ̀lé ṣe wa afẹ́ tẹ̀lé ọ̀rọ̀ àgbà àwọn gan ní ọ̀rọ̀ àgbà bí ò ṣẹlẹ̀ òwúrọ̀ àṣẹ lọ́jọ́ alẹ́ ìyẹn tó bá bá tọ̀rọ̀ ọlọ́run bí ò bá mú kò ní iṣẹ́ kankan mo lè ka àwọn ọ̀rọ̀ àgbà ńlẹ̀ Yorùbá tó pà rẹ pẹ́tẹ́ keje méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn mẹ́kàn mẹ́sàn lájọ tí màá mọ kalẹ̀ ẹ̀kọ́ kan bẹ́yọ́jọ́ kan bá tún túbà sí kọ́lọ́ ṣe rọ àwọn ọ̀rọ̀ àgbà tí wọ́n ti tọ́lẹ̀ Yorùbá tí ó dààmú

kò yé ráì àwọn yóò farabalẹ̀ ṣàlàyé tí ó fi yé èèyàn tó bá wáyé èèyàn yóò máa tẹ̀lé kìí ṣe jà tó bá àwọn ẹyẹ tó tó fẹ́ lómi tó ló ní súnà lòun ṣùgbọ́n ó lé àwọn èèyàn kúrò nínú súnà yẹn gangan ni látara ọ̀rọ̀ ẹnu rẹ̀ látara ìṣe rẹ̀ àti àwọn èèyàn wá súnà rẹpẹtẹ wọ́n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 ọmọ